أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أفقه ونوبة أترى كنوبة أتي صلاة يقوم بأسود ونبوى محمد صلى الله عليه وآله وسلم وهو على النبي وصحابه àwọn sàhábà rẹ̀ àwọn tàbí'ùn tó fi dé gbogbo ẹni tó bá ń tọ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbé ìlà kìíyàmà tọ́lọ́n kí ó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn. ọba kan náà gbogbo àwọn jàmáà ni mo kí ní àpapọ̀ kí ọlọ́run bá kí ó bá wa kí ẹnì kọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ látòrí Sheikh Abdulghani Jumu'a tó ṣe pé ó gbé wọn kalẹ̀ ní ìṣe ìrànwọ́ fún súnà náà ìsọ̀gbọ́n wa ní sálẹ̀ ṣùgbọ́n náà ìṣe ìrànwọ́ fún àwọn tí wọ́n ń rìn ní ojú ọ̀nà sàlàfíà tí wọ́n bá kó bá wa ṣàlékún dáadáa fún wa ṣùgbọ́n náà àwọn chairman wọn ní alamin mosque àti àwọn tó ń jẹ́ àwọn náà ìbò wọn àtàwọn bàbá tí wọ́n ń dákọ̀ látẹ̀kọ̀ àwọn àgbàlagbà ṣùgbọ́n tí bá ní kí wọ́n dárúkọ àsìkò yóò fòrò ìgbẹ́ ìkọlọ̀ sí òkè gbogbo àkójọpẹ́ fún wa gbogbo àwọn tí ọkùnrin àti obìnrin akẹ́rọ pẹ̀lú gbọ́dọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àtàwọ́kùnrin àìlẹ̀ mọ́ ìgbé ara rí ọlọ́run ọba gbogbo mùsùlùmí àṣẹ ọlọ́run ọba àwọn náà ni kí á sìn ọlọ́wọ́ bá ṣe àlàyé lé nínú àwọn àyà oríṣiríṣiríṣi nínú al-Qur'an ọlọ́wọ́ bá ń sọ pé a'udhu billahi minash shaitani rajim wa'budu Allaha wa la tushriku bihi shay'a ọlọ́wọ́ bá ní ẹ̀mí ọlọ́run ní kẹ́ máa sìn ẹ sì gbọ́dọ̀ ṣe é bọ́ pẹ̀lú ẹ̀mí ọlọ́run ọba ọlọ́run tó sọ nínú àyà mi wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹ̀yin èèyàn ní tí mo ní kẹ́ wá ṣe nílé ayé òun náà ní kẹ́ wá sí èmi ọlọ́wọ́n ọba Sheikhul Islam Muhammad ibn abdullahi rahimahullah bàtà ń ṣàlàyé ya'budun wọn wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ Imam Bukhari wọn ní bima'na yuwahhidun kí wọ́n ṣe mí ní ẹyọ kan ká sin ọlọ́wọ́n ọba ní ẹyọ kan bá ṣe mọ̀ pé ìbádà àwọn kan tó pọ̀ lóríṣiríṣi ni nínú ìbáàdà tó ṣe pé ọlọ́run máa ń fẹ́ kéèyàn fi jẹ ẹrú fún òun pé èmi náà lẹ́gbọ́dọ̀ máa ṣe é fún òun náà ni àtàwakkulu alayhi kéèyàn máa gbára lé kéèyàn gbẹ́mi lé ara kan máa fi ń sin ọlọ́run ọba ni hajj ó ń lọ sí ó máa ń ṣe sàárà àmọ́ tó kù fún òun pípé ò kí ń ní ọba wọn ò kí ń ara lé ọlọ́run ọba sórí ẹni yẹn kó ṣàkíyèsí ẹ̀sìn rẹ̀ kó ṣàkíyèsí àkídà rẹ̀ tó bá ní pé èèyàn ní ìṣòro nínú àkídà ara mọ̀ ní ìṣòro nínú àkídà nínú àwọn fàtí wọn ń ṣàlàyé àtawakkul ó ní min amalil qulub nínú àwọn iṣẹ́ ẹ̀mí ni bí nǹkan yẹn bá ṣe ń dàgbà sí nínú ẹ̀mí yàn náà ni ọmọ jẹ́ pé èèyàn náà ń dàgbà sí lẹ́mìí àìmọye lómìn yóò tóbi ní ara yóò ga yóò sanra yóò máa dán yóò rẹwà lára bóyá pẹ̀lú kó tẹ́rẹ́ náà ni fi hàn wípé èèyàn ni mo rí yìí mùsùlùmí ni mo rí yìí àmọ́ yóò yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba látara pé kí ni ife tí ń jẹ́ tí yẹn fi ń jẹ́rú fọ́lọ́wọ́n ọba látara tàwọn fọ́lì ìyẹn ni pé ó kéré lọ́dọ̀ rẹ̀ wọn náà fi máa sọ pé min afdal ibadati alqulub kọ́dà nú àwọn ẹ̀sìn tó pàtàkì tó ṣe pé yẹn máa ń fi ẹ̀mí ṣe náà ni àtàwákùl wà àtàwákùl khulqun min a'mal al-iman aw min akhlaq al-iman tó bá ní pé èèyàn ní ìwà ìgbàgbọ́ ìwà ìgbàgbọ́ tí kò bá tí ì sí àtàwákùl nínú ìwà èèyàn nínú ọkàn èèyàn kẹ́nìyàn mọ̀ fún òun tí ní ìwà ìgbàgbọ́ o kódà bal huwa min akhlaqil anbiya wal mursalin ìwà àwọn ànábì ọlọ́run ọba náà ni ìmọ̀ agbára lé ọlọ́run ọba tá a máa ń ṣàlàyé pé kí ni ń jẹ́ àtàwákùl ala Allah òun náà ni tafwidul amru ila Allah oníkéyàn ó ṣẹ́rí ọ̀rọ̀ bọ́lọ́run kéèyàn máa darí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ síyàn lọ́lẹ́ bá ọlọ́run ọba wal i'timadu alayhi kẹ́mi ò wá gbára lé wà thiqatu bihi kéèyàn tún ní ìfọ̀kànbalẹ̀ sọ́lọ́run kọ́kànyàn balẹ̀ ìpè á ah, ọlọ́run yìí bó ṣe rí gangan náà ni ó ṣe rí bó ṣe sọ gangan náà ni ọ̀rọ̀ máa rí sọ̀nà pè ní àtẹ́kọ̀tù bíi wàkọ́tì ọ̀tọ́mọ̀rí mínil màkìlókìn kí n tó wá já mò ń rò pé lágbájá ó ṣe fún mi làkàṣègbè lè ṣe fún mi kí n ó gbé e kù nínú ẹ̀míyàn máa kọ́tí ìnáwọ́rù ẹni asbáàb báadà àkàbìbì ha yẹni kí gbogbo nǹkan tí ń jẹ́ asbáàb inṣáàlá ẹnu padà débi tí ń jẹ́ asbáàb àwọn okùnfà èèyàn gbọ́dọ̀ já ẹ̀mí kúrò níbi okùnfà báadà àkàbìbì ha lẹ́yìn ìgbà tí yẹn ti lo okùnfà yẹn lẹ́yìn ìgbà tí yẹn ti lo okùnfà yìí wọn jẹ́ ìníkù mbẹ́ bí lákòjúwe nísìnyí èèyàn fẹ́ ṣe nǹkan kan nǹkan kan lèèyàn wá lò ipe kìíní yìí níbi ṣe nǹkan yìí èèyàn wá gbà pé nǹkan tó ṣe yìí ó wu ọlọ́run kó ṣe ni èèyàn ní máa sọ pé ní tí mo lò òun ló jẹ́ kí nǹkan yìí kó ṣe èèyàn ó lo nǹkan yẹn مع القطع نظري عن الأسباب بعد الأخذ بها إن يوم وكم فايا أمين واجه مين يكون نبين كايا ọ̀dọ́lọ́run lèyàn wà lọ lè fi ẹ̀míyàn sí ọlọ́padà wà bẹ̀bẹ̀ mú ìsọ nígbàtí àwọn afá tó ń التوكل وأن ألا يخطر بقلبك نافع ولا ضار غير الله oníkọ́mọ̀ máa rú nínú ọkàn rẹ ipe ẹnìkan ń bẹ àbí nǹkan kan bẹ tó lè ṣọ́ láǹfààní àbí nǹkan kan bẹ tó lè kó aburú báyàn ghayru Allah tí kò kí ń ṣe ọlọ́run ọba kí wọ́n gbà pọ́ lọ́run òun ló ń jẹ́ kí àǹfààní ọjẹ́ tèèyàn orí kọ́ jẹ́ tèèyàn dọ́ọ̀rọ̀ ìnira kò lè dọ́dọ̀ yàn tí ọlọ́run ọba fẹ́ bákan náà وأن تستسلم لكل يرد عليك ولا يرترب قلبك منه kí o tún wá dúnni máa àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ síyàn kí o ju pàjù ṣe ni ó ṣẹlẹ̀ náà bákan náà kẹ́mi rẹ̀ mọ́mọ́ dàrú dàpọ̀ àìmọye lómi tó ṣe pé tíyàn bá rí masha Allah nígbà kan nínú ọrùn gbúrú àwọn ọ̀rọ̀ yìí kìí kí ń wúlò fún àwọn alùsùnà dé láì bá àwọn tí wọn ò tí ì gbọ́ àkídà ọ̀rọ̀ rẹ̀ máa ń wúlò fún nínú pé àtàwákùlù ala Allah àmọ́ tí wọn bá ní ìsúnmọ́ àwọn èèyàn dáadáa lẹ́yìn tó ti ní àkídà náà ẹ jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ lẹ́mọ̀ ọ̀pẹ̀ hé àti irun gbọ́sọ̀kòtò àti hijabu nìkan bù lásán ni tó gbé tàwákùlù àwọn èèyàn ó kéré gan wàtàwọ́kùl ìgbáralé ọlọ́wọ́n ọba inú àwọn àpẹẹrẹ tó fi máa ń ma éèmánì ni ṣàkóyàn náà lè jòkó tí ọlọ́wọ́n ọba mo dúpẹ́ fọlọ́wọ́n ọba pẹ̀lú ibi tí ọlọ́run ní kí n dé níbi ìgbàgbọ́ yìí ìgbà míì yóò sì jòkó tí yọ ká ọmọ rí pé mi ni mo ti jò dérú stéèjì yìí inú àwọn ọ̀nà tí yẹn fi máa ń mọ̀ pé éèmánì ń lókè yìí أبي إيماني هو نينو يميا هنا ني التوكل الله بالله صلي في سورة الأنفال قل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله بان شر يا القصر الحصر náà lọ́wọ́ bá kọ́ gbé wá ipe ẹni tá a lè pè ní múmi ní ọlọ́run ṣàlàyé wọn nínú àyà yìí ṣàpọ́lísìírísìí ọ̀rọ̀ náà máa fi ń sọ̀rọ̀ àwọn tó ń jẹ́ múmi ní ibòmí ò ní qad aflaha al-mu'minuna alladhina hum fi salatihim khashi'un níbí ó ní innamal mu'minun dájúdájú ẹni tá a lè pè ní múmi ní àwọn náà ni alladhina idha dhukira Allahu tí wọ́n bá ń dárúkọ ọlọ́run wajilat qulubuhum ọkàn wọn sì gbọ̀n tí wọ́n bá sọ pé bẹ̀rù ọlọ́run yóò sì bẹ̀rù ọlọ́run lórí nǹkan tí wọ́n bá ń sọ fún pé kó bẹ̀rù ọlọ́run ọba sí ẹlòmí kò nídìí pọ̀ ń yẹ gbá sí bẹ̀rù ọlọ́run lásán náà ni wọ́n sọ wọ́n mọ̀ yóò sì bẹ̀rù ọlọ́run pàtó ṣe pé nítorí ti fi rèé nù tó ikú tó bá ti gbọ́ pé bẹ̀rù ọlọ́run ó ti mọ̀ fóun ń ṣe ní tí ọ̀daràn ẹni tó bá rí bẹ̀ tó ṣe pé ń ṣe ni tí ò da àbó gbọ́ ọ̀rọ̀ kan tó ṣe pé ó ṣàì kù díẹ̀ ká tó níbẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ara létí tí ẹ̀mí rẹ̀ sì gbọ̀n àbọ̀nká ayà Al-Qur'an fún náà ni wọ́n ń wo àwọn ìtumọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ sì gbọ̀n olùwà ní ìròyìn àkọ́kọ́ lélẹ́yìí lára ń tẹ́ mọ̀ fi dá wọn mọ̀ ipe mu'mini lẹ́lẹ́yìí wa idha tuliyat alayhi ayatuhu zadatuhum imanan tábàkà alukur'ani fún imani wọn yóò máa lékún ni wa ala rabbihim yatawakkalun olúwa ní irú àwọn ẹni wọ̀nyí wọn ó pè ẹ̀mí wọn wọn ó fi ọkàn wọn wọn ó pèlè ọlọ́wọ́n ba nípa ọ̀rọ̀ tawakkul anabi musa alayhi salam ní Suratul Maida aya 22-23 ìgbà tí Ànábì Musa tí ó ń kó àwọn èèyàn tí wọ́n ń jẹ́ mùsùlùmí tí wọ́n gbà fún jáde kú lẹ́yìn Fir'aun wọ́n ń sọ fún wọn pé mo fẹ́ kẹ́ lọ lè wọ inú ìlú Baitul Maqdis qalu ya Musa inna fiha qawman jabbarin wọ́n nílùú àwọn ìjọ kan wà mẹ́tò ṣe pé àwọn ìjọ tí wọ́n burú ni tó máa ń jẹni nípa àwọn náà ni àwọn Ad àtàwọn àbọ̀sẹ́pọ̀ àwọn Thamud wà iná lẹ́nà lè kúlẹ̀ à aláwò ni wọn lóyìí hatta yakhruju minha àbí kí wọ́n jáde fún mẹ́ wà in yakhruju minha fa iná dakhilun tó bá ti jáde àwọn náà wọ̀ bẹ́ẹ̀ qala rajulani min alladhina yakhafun àwọn ọkùnrin méjì kan lára àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run lẹ́yìn ànábì Musa tafsir gbé jáde pé Yusha ìpè an'ama Allahu alayhim tọ́lọ́ wọn bá kẹ́ wọn wọ́n sọ fáwọn èèyàn pé udkhulu alayhimul bab ẹ wọlé ẹ wọlé ẹ lọ bá àwọn tẹni ń bá yín lẹ́rù yìí ẹ má sàpadà fa idha dakhaltum fa innakum ghalibun tẹ́bẹ̀ lè wọlé ẹ̀yin náà lẹ́padà wọ́n yìí pẹ̀lú gbogbo agbára tí ẹ̀ ń bẹ̀rù yẹn ẹ wọlé àmọ́ ò wà ala Allahi fatawakkalu in kuntum mu'minin àmọ́ ọlọ́run ní kẹ́ dìpẹ́ǹdì lélẹ́rí ẹ fẹ̀mí tẹ ọlọ́run ọba tẹ bá jẹ́ mùmíní o in kuntum ó túmọ̀ sí pé èèyàn lè jẹ́ mùmíní àfi kí ìfọkàntẹ ọlọ́run ọba ìgbé ẹ̀mí lé ọlọ́run ọba kó wà nínú ìgbàgbọ́ yàn ọlọ́run bá tún sọ ní suratul Hud aya one twenty three walillahi ghaibu samawati wal ard wa ilayhi yarji'u al-amru kullu fa'budhu wa tawakkal alayhi wa ma rabbuka bighafilin amma ta'malun olúwa ní èmi ni mo ní nǹkan tó pamọ́ nínú sánmà wàlárùbọ̀ àti nínú lẹ́lẹ̀ wà ilé ìyárùjẹ́ ìlà amùrùkúlù gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́run bá ní ó sẹ̀rí padà sí fa'abudihu ọlọ́run náà ní kẹ máa sìn wa tawakkal alayhi ẹgbára lé ọlọ́run ọba náà náà ní fi ọ̀rọ̀ tàwákùlù tẹ̀lé fa'budhu wa tawakkal alayhi sin ọlọ́run náà òun náà ni kò tó máa gbé ẹ̀mí rẹ̀ lé wa ma rabbuka bighafilin amma ta'malun ọlọ́run ní èmi ọlọ́run ọba ìmí ọmọ gbàgbé gbogbo nǹkan tó ń kálukú bá ṣe التوكل من علامات من علامات محبة العبد محبة الله للعبد ودخول الجنة tí ẹ bá fẹ́ mọ̀ pọ́lọ́wọ́ bá ń fẹ́ràn òun àbí kò fẹ́ràn òun ara tí ẹ mọ̀ fi mọ̀ ní àtàwọ́kùl torí ọlọ́wọ́ máa ń sọ láwọn oríṣiríṣi bí mo fẹ́ràn nǹkan báyìí mo fẹ́ràn nǹkan báyìí yuhibbul muhsinin fẹ́ràn tó bá ń ṣe dáadáa ọlọ́wọ́ bá ń sọ bákan náà suratu Ali Imran aya 159 oníwáyé dá 'azamta wa tawakkala 'ala Allah inna Allaha yuhibbul mutawakkilin olúwa ní tí wà nábì sallallahu alaihi wasallam tó bá ti pinnu lérí ọ̀rọ̀ kan pé tí ń ṣe rèé kọ́kọ́ pinnu tó bá ti wá pinnu tán fatawakkal ala Allah fi ẹ̀mí rẹ̀ tẹ ọlọ́wọ̀n ọba lórí rẹ̀ inna Allaha yuhibbul mutawakkilin olúwa bá nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń gbé ọkàn sọ́dọ̀ rẹ̀ tó máa ń fẹ̀mí tẹ̀ ọlọ́run tún sọ nínú aya mi inú suratul furqan wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ọba láàyè tí ò ní kú òun ni kò gbára lé ó túmọ̀ sí pé gbogbo ẹni tí yẹn bá gbára lé ẹni wọn ò lè ní rúròyìn yìí lára tó bá fẹ̀mí tẹ bá dijọ́ kan yóò kú náà lẹ́fẹ̀ẹ́ rí tí ẹlòmíì tí yóò bá tẹ bá lọ síbi òkú mi ẹ máa gbọ́ pé aláfọkàntẹ̀ ń kú ooo bẹ́ẹ̀ ni torí ẹni tó fọkàntẹ̀ nù ọkọ mi tó bá kú ìyàwó rẹ̀ ọmọ pariwo ìyàsílì òun sì tú aláfọkàntẹ̀ ń sì lọ bẹ́ẹ̀ ni torí ẹni tó fọkàntẹ̀ náà nù sùrù eléyìí òfú lánlá náà ni fúra tó bá wà bẹ́ẹ̀ tó ṣe pé èèyàn kú àwọn sọ pé ẹni tí wọ́n fọkàntẹ̀ náà ló kú ẹni tí ó yẹ kó fọkàn tẹ̀lé olólọ́wọ́n bá subhanahu wa ta'ala òun lọ́ba tó ṣe pé alhayi alààyè ni tí ààyè rẹ̀ kò jọ ti ààyè kankan ọlọ́run tó sọ nínú suratu mi àìní sura al-ahzab ẹgbára lé mi Al-Aziz èmi ọba tí mo kàyà tí mo níyì tí mo pàtàkì Ar-Rahim mi tí mo máa ń sànú yàn èmi ni mo máa ń sànú yàn wọn ní pé ẹkẹ gbára lé gbogbo tí yàn bá ń gbára lé lọ́mọ nìyàn kò lè sànú rẹ̀ tó bá sànú rẹ̀ dípò kan yóò wò pé à lágbájá náà wọn wá dé èèyàn kọ́ yìí àmọ́nà wa subhanahu wa ta'ala olúwa tó ṣe pé ó káyà ó jẹ́ oníkẹ́ alladhi yaraka hina taqum onímọ̀ rí ọ wà náà sallallahu alaihi wasallam nígbà tó rẹ̀ ń ṣe tó dúró tó ń forí kalẹ̀ fọ́lọ̀ ọba rẹ̀ subhanahu wa ta'ala gbára lé èmi ọlọ́run ọba yìí èmi ni mo tó lẹ́ni tó mi ènìyàn máa ń gbára lé ibnu abbas radiyallahu anhu hadisi ń bẹnu sahihul bukhari ó ní ní ọjọ́ kan nabi sallallahu alaihi wasallam ó ní òun lálàá uridat alayya mo wá rí gbogbo àwọn àlèhùnmọ̀ lóríṣiríṣi وجعل النبي والنبيين يمرون معه مرات mọ̀rẹ́lù mi nínú àwọn ànábì ọlọ́wọ̀n ọba ẹni pé gbogbo àwọn ànábì tán ti kọjá lọ mo wá ń rí wọn pẹ̀lú àwọn èèyàn wọn tí wọ́n rí pé tí wọ́n dá wọn lóhùn àwọn ìjọ wọn mo wá rí pé ànábì mi má àwòrán àwọn èèyàn tí ó pọ̀ tí ò ju bí láti mẹ́ta sí mẹ́wàá lọ náà lọ tẹ̀lé ànábì mi wà nàbẹ́yì laysa ma'ahu ahadun anábì mi kò tiẹ̀ rẹ́ nìkan kan fún tiẹ̀ ẹni pé òun nìkan lọ́dá kọjá ń sì rí pàdánù ọlọ́run ọba yìí náà ni ká fojú òkò kójú kó pe wá sí àbí àfà ó gbé ilé kéwú kalẹ̀ èrò pọ́ńbẹ̀ ó ní bùkátà sí kọmọlọ lè wá ogun àtàrí mọ́lẹ́rì láti kìíní eléyìí tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá ni kọmọlọ lè ṣe ogun

mùsùlùmí kọ̀gbọ́dọ̀ wọn banújẹ́ pẹ̀lú pàtàkì jùlọ àfà ipe àrírò àrírò àrírò àrírò ìyẹn mùsùlùmí èdè àwọn ara rẹ nítorí ló ń yìí ni pé kó mọ̀ pé ẹni tí yóò lérò púpọ ọba ẹni tí kò ní ní ọba àfà wa dáa àwọn ọba yìí lọ kódà lómi ọmọ banújẹ́ ni àti àwọn akéwú tánà àti ìrọmọkéwú fún wa ní àló gbọ́lọ́mù àwọn nǹkan sísì àwọn nǹkan sísì tó kìí ṣe dandan nígbà ní kéèyàn lọ́mọkéwú àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá ní kódà mẹ́lòmí débi pé torí tó ti gbà ipé ń jà fà iná ni kò kúnyàn lẹ́yìn tí bá wá ń lọ ìwà kúnyàn lẹ́yìn bá ẹwà rí wọn wà wájú àwọn ọmọ kí wọ́n wá sáré tẹ̀lé lẹ́yìn kí ló ń fi wọ́n ṣe kò lè dárìn so kò sáàsì nǹkan ju kásá rí pé àwọn ọmọ kéwù tèmi náà nì kì í ṣe pé bóyá ń lọ nílọ pé á ah, kójúmọ́ máa kún mi jẹ́ kájọ máa lọ èmi àti ọmọ kéwù o kọ́dọ̀ ọmọ kéwù ni a máa ń lẹ́fọ̀ọ́ pẹ̀lú àwọn àgbàlagbà ni gbogbo ìyá máa ń dún àwọn afá àwọn amẹ́nu lẹ́yìn wọn ni ṣe pé sọ fọ́mọ̀ pé mọ́dún lẹ́yìn náà ẹ̀sìn ní kọ́mọdé tó wọ́n mọ́ fọ́dún lẹ́yìn so ó ti kọ́ ní tí ó máa ṣe so ní pé àwọn anẹ́bí ọlọ́wọ́n ọba wọn pè anẹ́bí sọ̀rọ̀ sọ́là mú wọn pẹ̀lú mi ẹnìkan olókùtì ẹ̀sẹ̀ lómi lára lẹ́yìn anẹ́bí ọlọ́wọ́n ọba mi ó ní àtàrúfin ummati hadhihi wọ́n ní ó dàbí pé àwọn ìjọ mi náà ń bọ̀ yìí tó ránàbí ti mọ̀ pé ìjọ ọ̀run ìjọ tí ó pọ̀ ní qila bala hadha Musa wa qawmuhu wọ́n wá sọ pé à ah, Musa ni ànábì Musa ni àti àwọn ìjọ rẹ̀ qila hunzur ahuna wa ahuna wọ́n ní wo bí wẹ̀gbẹ́mbì wẹ̀gbẹ́mbì fi afaqis sama òun wo gbogbo sama ní àlàfo sama fa idha sawadun yamla wọ́n wá rí páwọn kan bẹ táwọn náà tó pọ̀ wọ́n kún sójú sí máa oṣù jọmọ́ bíbá tó ma kí lálẹ́ ìhádé ìkùnmọ̀tò wọ́n wá ní àwọn àlè òun mọ̀rẹ̀ lè o wọ́n pọ̀ lọ rẹ kẹtẹ́ àwọn bá ṣe pọ̀ yìí wọ̀yẹ́ lè kọlu lè jannata min ahula sabu'una alfan bi ghayri hisabin wala adab àwọn 70,000 kan wá ń bẹ́nu wọn 70,000 péré wọ́n wà lè jẹ́ òun ní ṣe ìṣirò iṣẹ́ òun sì ní jìyà sànàbì ayẹyẹnìyàn ibn abbas ní súnmọ́dá kọlá wọlé mú bẹ́ yìí lẹ́nà ọlọ́nàbí kan wọlé lọ tí ó yìí sọ̀rọ̀ ẹ̀tàn ó wọlé lọ kò ṣàlàyé fáwọn ọkàn sọ fún wa pé àlèhùnmọ̀ mi ọ̀pọ̀ àbáwọn 70,000 wọ́n wà lè jẹ́nà wọn ò ní ṣèṣirò sẹ́wọ̀n sì ní jìyà lókàlùkù bá bẹ̀rẹ̀ sí ní àwọn owó wá ní ọ̀kọ́lù national lẹ́rìnà àmẹ́nà àwọn kan nílò ipá wà ní àwọn tàgbà fọlọ́run wọ̀tàbáyìn rasúlà tàtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run fanánuhum awa ni àwọn kan ní àwọn àwòlẹ́dùnà alẹ́rìnà wúlídú fìlẹ̀ islam ó dá ipá wọn máa wà ní o fi táwọn ò rárá fa iná wúlídùnà fìlẹ̀ jahiliya àwọn tiwa àwa ṣẹbọ àsìkò jàìlíyà ni wọ́n bí àwa sí wọ́n nígbà tán fa ọ̀rọ̀ yìí anábì bá gbọ́ fakharaj anábì bá jáde sí wọn faqal anábì wá sọ fún wọn pé ẹ jẹ́ kí n ṣàlàyé wọn fún yín humul ladhina la yastarqun àwọn làwọn tó ṣe pé wọn kì í máa ń béèrè fún rúkìá wọn yìí béèrè pé wá ka rúkìá fún mi kì í ṣe pé wọn kì í lóògùn rúkìá

ẹ wá bá mi ṣe rúkẹ́yà ó ní bùkátà sí rúkẹ́yà àmọ́ kò ní béèrè fún ẹni pé yóò mọ̀ ká fún ara rẹ̀ ni sànẹ́bí sallallahu alaihi wasallam ó lẹ́ni yìí àwọn tó bá rí báyìí àwọn ni wọ́n ní àǹfààní láti wà nínú ara wọn seventy thousand tí ànábì sallallahu alaihi tó sọ nínú hadith yìí tábà wọn sọ pé at-tawakkul ala Allah àwọn àǹfààní wo ni máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ìgbà التوكل على الله يكون سبب النجاة من الشدائد ẹni tí ìṣòro bá wà tó ṣẹlẹ̀ sí ọba rẹ̀ nínú ìṣòro láńlá fìtínà ń dààmú rẹ̀ nínú ọkàn aburú kan ṣẹlẹ̀ sí gbìyànjú ló ṣe kẹsẹ̀ tí ma ń kóyàn yọ òun náà ni àtàwọ́kùn tawakkul ọlọ́wọ́ bá ń sọ nínú al ipe annabi Musa alayhi salam ìgbà tó ń kojú fìràhùn àánà mà ife ìṣòro láńlá náà ni fìràhùn jẹ́ nínú ìlú ọlọ́wọ́ ní òun náà ní kọlọlẹ̀ bá gbogbo anáàlá mọ́ ìtàn tó wà ní abẹ́ ìdìde fìràhùn eh, ìdìde ànábì Mùsá títọ́ rẹ̀ ní abẹ́ fìràhùn ìgbà tọ́lọ́wọ́ ní pítọ̀ ẹni tó tún lọ lè jíṣẹ́ fún òun náà ni ànábì musa bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà fama amana li musa illa dhurriyyatun min qawmihi olúwa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ọgbà fún ànábì musa àfàwọn díẹ̀ ala khawfin min fir'aun tí kí wọ́n bẹ̀rù fir'aun ni wa mala'ihim wọ́n bẹ̀rù àwọn bá gádòṣì tí fir'aun ní ayin yuftina wọn wàhálà wa ni tabala tẹ̀lé ọ fitina ni ọlọ́run ní wa inna fir'auna la'alin fil ard pé fir'aun ah. ó tóbi ìyẹn lálá ní lórílẹ̀ ayé fa innahu laminal musrifin aláṣejù ni olùkọjá àlà ni ìgbà tí fir'aun àwọn tí musa wá rí kó tí wọ́n nígbàgbọ́ ànábì musa wá sọ fún wọn pé wa musa ya qawm in kuntum amantum billah tọ́ ẹtílẹ̀ ń jẹ́ mùsùlùmí o ẹtìtẹ̀lé mi tó bá ṣe pé ìgbàgbọ́ yìí lódodo bá ní fa alayhi tawakkalu ọlọ́run yìí náà ní kẹfẹ́ mi tẹ̀ in kuntum muslimin tẹ́ ọlọ́run bá tún sọ pé wa man yatawakkala ala Allah fa huwa hasbuh ìyẹn ni pé ọlọ́run ni ẹni tó bá gbára lé mi èmi ọlọ́run ọbọ̀ tó níbi ìṣòro níbi fìtínà gbogbo aná la mọ̀ tán tó padà ṣẹlẹ̀ sí anabi musa alayhi salam látara pé nígbà tó kọjú faraon pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n padà dúró déédéé tí wọ́n sì fẹ̀mí wọn tẹ ọlọ́run ọba nǹkan tí wọ́n rí ní bá sì ṣe àbáyọ fún wọn bẹ́ẹ̀ náà ni oníkálukú tó bá jẹ́ ẹni tí ìṣòro láńlá bá ṣẹlẹ̀ sí tí yẹn bá gbé ẹ̀mí yàn sọ́dọ̀ ọlọ́run ọba tí yẹn fi ẹ̀mí tẹ ọlọ́run tí yẹn ò rántí ẹnìkan kan lákọ̀ọ́kọ́ ju ọlọ́run ọba lọ ọlọ́run ọba ó ṣílẹ̀kùn fún ìtàn yóò sì la ọ̀nà láti fi yọ nínú ìṣòro yìí. Abdullahi ibn Mas'ud radiyallahu anhu òun náà ṣàlàyé ọlá nàbí sallallahu alaihi wasallam sọ báyìí pé àti ara ṣe kò ní kíṣẹ́ rí kíyàn máa fi ẹyẹ wuṣẹ́ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ nínú kan ẹbọ mà ní o anábì sọlẹ̀ mẹ́ta anábì ní wa ma minna àmọ́ kò sí nínú wa ẹni tó ṣe pé gbogbo ntáwọn èèyàn bá lálẹ̀ ní àwùjọ kò sẹ́ni tí kò yí fẹ́ fẹ́ tí ń gbọ́ kó sì wà nínú ẹ̀mí rẹ̀ bí alápèjúwe ní ìsìn wa ń sọ fún ọ pé tó bá ti lálàá pọ̀ jẹun lójú oorun èèyàn máa dáná nu o ó jẹun lójú oorun háà ìfàsẹ́yìn ayé nù tí ẹ̀nà bá fi ti gbọ́ wa ma minna illa kò sẹ́ni tí kíníyàn ní bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí nínú ẹ̀mí rẹ̀ anábì ni walakinna Allaha yudhibuhu bitawakkul tawakkul ní máa mú kú lẹ́nìyàn náà ní gbà ló fi sọ lẹ́ẹ̀kan bí kò kí ń ṣe àwọn tí wọn àti ìṣe súnà nìkan ni àwọn pòlù yìí ló wúlò fún tẹ́lómi bá pè yín à lọ́dà kí ní ẹ̀pẹ̀lẹ́ nígbàgbà pàlẹ́ ẹ̀rú mọ̀ ń ni mi ha ha mú mi sí ìgbà ń jíyò ha so kí ló fà ní ìlà kò sẹ́ni tí nǹkan yọ̀ ní ṣẹlẹ̀ sínú ẹ̀mí walakinna Allah yudhibuhu bitawakkul mo fẹ́ mú àpòjú yọ̀rọ̀ kan wá rọ́là kan bẹ ní ìgbà kan ọlọ sí testing ní hospital wọ́n wá sọ pé ní hiv wọ́n ní hiv gbàrà bó ṣe kó ní hospital wáyé ọ̀dọ̀ mi ní mọ̀ street wọ́n sọ fún mi ó ní wọ́n ní wọ́n ní hiv hiv positive kọ́ náà pè ní tí ní hiv ní wà fọ́ ni ọlọ́run bá ní mọ́ pààyàn bá sì kò rí ọba tó kọ́dà ààrẹ ò lè ṣe ọ́ tí bá ìpọ́lọ̀ bá fẹ́ so time to time sáwọn ń kìíní àyà wọ́n kìíní àyà ẹwà ọdún wa lọ gbáà kọ́ á ju ọdún nísìnyí in tí wọ́n á ṣe ní pé tọ́lá ní wọ́n nídìí ẹ̀jẹ̀ nínú family àbẹ́nìkan àbí nínú àwọn ọ̀rẹ́ kò kàn ní fún wọn lẹ́jẹ̀ ní wọ́n bá ní ẹ̀rọ ní ọ̀run ẹ̀fẹ́ òun tẹ̀ ẹ̀fẹ̀jẹ̀ kan di ìjọ inú àwọn ènìyàn náà ti wá kíyèsí pé àgbogbo aníràn ní oṣù kí wọ́ọ̀lù wọ́ọ̀lù wọ́ọ̀lù ọ̀nà òbẹ́ kò sí wàhálà ibi àwọn mẹ́rin fún dọ́kítọ̀ tẹ́ bá ti ní pé ẹ̀jẹ̀ mi ọ̀dà òfin sọ fẹ́ nìkan so ó ti ní experience yẹn gbà tí wọ́n gba ẹ̀jẹ̀ wọ́n tẹ́kì wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ dáa wọ́n ní dókítà ẹ̀tún rò ta ah, ló dáa a ní ẹ̀tún rò sẹ́ òkè bóyá ká tó gbé lọ́gbọ̀n bóyá tó gbé lọ́gbọ̀n ó dáa wọ́n dẹ̀ gbà wọ́n bá gbà ó wá padà lọ lé bá àwọn ẹ̀tún ẹ̀jẹ̀ yẹn wo alẹ́jẹ̀ rẹ̀ dáa sẹ́ Ah, nítorí wọ́n sọ báyìí ní hiv positive lóhun wọn ni àwọn olùrùn wọ́n wá tó tú kí ní ẹ̀ṣẹ́ sèmi àti ajọ́ wá lọ sọ́dọ̀ ẹnìkan medical doctor yẹn òun nìkan tó pé mobile kí ní ọ wá yọ jáde white báyìí ọ wá fi ẹ̀jẹ̀ yẹn sí ó lóun ní hiv kí ni mo fẹ́ ló bẹ̀ ni pé níjọ́ àkọ́kọ́ kó mọ́ sí pé ẹnu wọn bá tàwa kúrò tọ́lọ̀ ní kí mi lóun ní pẹ̀lú rẹ̀ ṣe pé ó lọ́ọ́ lè tí ó náà ní tí àwọn afábá ń sọ pé ẹni kánàbí sọ pé wà bá minna illa walakinna Allah yudhibuhu bitawakkul wọ́n lè ti ṣe ọyẹ wọ́yá gbogbo tí máa ń jẹ́ ìṣòro láńlá kàǹkà mo ti rẹ́ tó yẹ pé wọ́n ń sọ fún ipé bí ẹgbẹ́ yẹn ti mọjọ́ kú rẹ̀ náà ni ní kí wọ́n ní kidney problem wọ́n sọ wọn pé wàhálà ní kìí sọ pé àṣírí tí ó transplant form tó bí sí ń ayé rẹ̀ lọ in medicine kò sí ẹnìkan kò sí ọpá rẹ̀ ṣe tó bá ti ẹ̀rọ so tó wá ní pẹ́ ni pé kidney problem ń ṣe ọ́ ó sì dẹrù lẹ́bù báyìí kọ́nà àwọn medical doctor gẹ̀rẹ̀ yíyà wọ́n lẹ́nu pé ah yíò ló ṣe ń sírò eléyìí so tó ń bá ń yà wọ́n lẹ́nu ní máa ń sọ́n pé à ah, ṣe bí Ànábì sallallahu alaihi wasallam tí bá Ànábì sallallahu alaihi wasallam tẹ́tẹ̀ mú Ànábì sallallahu alaihi wasallam ń gbá mú fún ra báyìí tó bá ní tàwákùlù ala Allah yóò sì máa ṣẹ̀mí pẹ̀lú rẹ̀ sòkódà onírè kàkún nǹkan yẹn gan tó pé lómi ò ti kú kalẹ̀ báyìí tẹ̀lé tó bá ní tawakkul ó sì máa bá tiẹ̀ lọ. bákan náà at-tawakkul 'ala Allah yudhibu al-husna bis-sur'ah òun ni máa ń jẹ́ kí ìbànújẹ́ ó tètè lọ kó lẹ́mìíyàn ẹni tó bá ní tawakkul àsìkò tí kò yẹ kí ìbànújẹ́ ó kó lẹ́mìí rẹ̀ ní ọ̀padà kú torí èèyàn fẹ́ èèyàn kọ̀ ìbànújẹ́ padà kú náà ni al-ayyam wal-layali tukhaffifu al-alam wal-masa'ib yàní mururu al-ayyam bọ́jú ayé bá ṣe ń lọ ibá ṣe ń bọ̀ ibá ṣe ń lọ ibá ṣe ń bọ̀ kọ́dà sa'at kọ́dà daqaiq ẹ̀ńdọ́kọ̀ rẹ̀ kúrò ìsìn àbíyàwó rẹ̀ fún wọn gbéra mọ́lẹ̀ gbọ́n gbọ́n gbọ́n gbọ́n ẹ̀wọ̀n sọ pé ṣe sùúrù ní ní ṣe sùúrù ooo alásìrí mi lọ́lọ́ yìí o ẹ̀kẹ̀rọ̀ra fílẹ̀ ní ṣẹ́gbẹ̀rún tó bá parí ṣẹ́gbẹ̀rún rẹ̀ ọ̀há <laughs> ohun ti hanù yọ́ rẹ ohun so lẹ́yìn náà tí o bá wá rẹ ohun rẹ̀ tó pariwo pariwo pariwo pariwo pariwo dáwọn àfi lo wákàtí kan yóò jòkó jẹ yọ́ rẹ ara so ọjọ́ tí ń lọ ni ìbànújẹ́ yẹn ni jẹun ìní jẹun jẹun ìní jẹun ìní jẹun tó wáyá yọ́rọ̀ àmùkọ́ yóò mú kọ díẹ̀ tó ní pé kí ní ọjọ́ tí ń lọ ìbànújẹ́ ọmọ fúyẹ́ fún ara rẹ̀ ní so amẹ́ni tó bá ti ní tawakkul nǹkan ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ti mú pẹ́tọ̀ qadarullah wa ma sha'a fa'al so ti ní tawakkul nù Abu Hurairah radiyallahu anhu ó ní النبي صلى الله عليه وسلم يقول المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير أنا بين مؤمني طلع àti mùmìnì tó lágbára ètò lágbára yẹn lórí jù yí tí wọ́n lè lọ anábì ní ihris ala ma yanfa'uk nǹkan tí ó bá ṣe ọ láǹfààní ni ó múra sí máa ṣojú kòkòrò rẹ̀ wasta'in billah fọkàn rẹ̀ tẹ ọlọ́wọ́ ọba wala ta'jaz mọ́kàgára وإن أصابك الشيء تنك باسيو فلا تقل لو أني فعلت كان كذا وكذا آه باسي ما شبعي لو توكل لنا أنا اللي النبي إن شاء الله يفهم أمره يو بابي كان داتوس كوكو لوبي وانا كوكا وانا بي نينغاني ابي اي نينغاني ابا نينغاني بوسي بابي لو كان كان ريزي يعني با يعني هي ان باسي ما كما بابي àbí yẹn náà lè yẹ fi kankan tó ṣàbúrú abúrúsá ṣẹlẹ̀ sí yàn ọ̀pẹ ah ṣàlọ́wà ni mo gbé kó ibáyìí bá ti mọ́ jòkó ìbá ti jòkó ara mi jẹ́ ńlọrin tí n bá ti wá ní kẹbáyìí ò ní ṣẹlẹ̀ tó ẹni wọn ò ní tàwọn kò ní sọ anẹ́bí ní tí nǹkan bá bọ́lá ṣe kádàrá ìlú ìṣẹ̀lẹ̀ kò sẹ́ni tó lè rí eléyìí lò ọ̀lá ẹ̀fẹ́ ní tàwọn kò lè bá wà lára rẹ̀ aló ti bára jẹ́ sọ́rí mọ́lẹ̀ lọ gbágbágbá ó ti ṣe ra rẹ̀ léṣe arábìnrin kan bẹ ọlọ́ba ló ṣẹlẹ̀ sí ó sọ̀rọ̀ kanjọ́ yìí òun ti understand pé in tí òun bá ń wá lọ́dọ̀ ọlọ́run ọba òun ò ní máa dààmú wọn wọn kàn béèrè òun sì sí tó yẹ ṣe wọn rà fi ó ti rí nǹkan kan tó jẹ́ n tó ń rí pé á bàbá ńlá àríkọ́gbọ́n lélẹ́yìn ọlẹ́nìkan bẹ fẹ́ kọ́lọ́wọ́ bọ́ fún ọlọ́mọ kọ̀ wá bímọ ìmọ̀ wá ń ronú lórí àìbímọ ọwá ronú ọwá ní lẹ́gbà tó wá ní hypertension tán ọwá lóyún ọwá bímọ ọwá sàlàáfíà tọmọ kí ló fà kílẹ̀ tó tàdà tawakkul àwọn àìdámọ́ ni òní máa ronú kí àti ọ̀wá rí jẹ kí ló wá ronú sí báyìí ọ̀nà jíjẹ yìí náà ní òsì tó sí tawakkul ṣe pé nǹkan yóò ní dùn ọ ní máa lápá bákan náà ẹni tó bá ní tawakkul yushil alayhi adamul yahs wal qanut min khairillah kìí kéèyàn jákan yóò rọrùn fún ọ láti mọ́ jákan níbi àánú ọlọ́wọ̀n bá yóò rọrùn fún ọ láti mọ́ jákan níbi orí tọ́lọ̀ mọ́ ń ṣe fún yàn ẹnìkan kọ́lé nìsín ọkàn ní máa rú pé hmm, kò lè dá báwà yí má eh, ẹ́ máa ní ọmọdún mélòó ni èmi ti pé fọ́tì rí ọ̀rọ̀ burúkú ni a full at forty is fool forever ọ̀rọ̀ burúkú tí ó yẹ kó sí nínú làákàyè mùsùlùmí kọ́lá yòóbó tó ní pé ọ̀dọ̀ ogójì ọdún ọwọ́ ara kẹ̀kẹ́ ọwá ní òwúrọ̀ òwúrọ̀ wà láì òwúrọ̀ ni wọ́n pé 70 75 years kan tó ra mọ́tò ní bàbá mi gẹ́gẹ́ tó wúrọ̀ ọ̀pọ̀lọ́wà wọn <laughs> òwúrọ̀ tí wọ́n náwà wọn ìgbàtọ́ tó wá pé bí 90 wọ́n tó wà lè ra panfilẹ̀ eh, islander báwọn wọ́n gbé ẹwà báyìí eh, <laughs> so mọ́tò wà wà ń lé oṣù mẹ́ta olè mẹ́jáde so òwúrọ̀ ti ẹ̀ lóòpọ̀ so ń tọ́nà bá léyìn òun ní láyé wàláhì kò sí ní ọ̀sẹ̀ lè ṣe èyàn òní ìyẹn gbọ́dọ̀ fẹ̀míyàn sọ́dọ̀ ọlọ́wọ́ bá so ọkàn rẹ nìkan kan wúra rẹ bẹ́ẹ̀ ni ẹ tí ń wà kí wà gbára rẹ ló kọ jẹ́ wàláhì ah, sí ọlọ́run sọ fún ọmọ ẹ̀yẹ́kùnrin tó mi rahmatillah illa dhalun min rahmati rabbihi illa dhalun ẹni tó nù tó sọnù lẹ́ni tí wọ́n lọ ń já kàn àmọ́ kò lè rọrùn fún yẹn láti má já kàn àbí tí yẹn bá ní tawakkul tó pẹ́ mìíràn ń bẹ pẹ̀lú ọlọ́run pé ah mo fẹ̀mí tẹ̀ tó bá lóhun ṣe ní ó ṣe sọlọ́run bá ní wa idha adaqna an-nasa rahmatan farhu biha tá bá fún àwọn èèyàn níkẹ̀ wọ́n máa yọ wọn wáyé ń tó sébọn sayyi'atun bima qadamat aydihim idha hum yaqnutun mọ́gbà tá a burú bá kàn wọ́n wọn wá já kan pé yé aburú dáadọ́ òde ṣẹlẹ̀ mọ́ ẹni tó bá ní tawakkul ala Allah yóò mọ̀ sọ pé nàìjíríà yìí lè dà nàìjíríà yìí lè ṣe kí ni ó lè dà kí wọ́n já kan pé ah nàìjíríà yìí láíláyé ó lè dà mọ́ ọ̀yà kí ló dé àwọn eléré ta níyì náà ni <laughs> kí ló tó dé ìjàmbá tàn sí fúnra ni kí ló tó dé ṣé ọ̀ sí sọ pé ọlọ́run ti ní nàìjíríà yóò kan níbi kí ọlọ́run bákan náà ẹni tó bá ní tawakkul ala Allah la yasta'biduhu ahadun minan nas ẹnìkan ò ní sọ dẹrú láíláí ò ní jẹ́ ẹrú ẹnìkankan ẹrú ọlọ́run lọ́mọ jẹ́ gbogbo gbà ṣáàkìrán lẹ́hù ọmọ dúpẹ́ fọ́lọ́run ní gbogbo gbà ní tẹ́bá rí olówó tó lówó tí ó bá ní tawakkul ẹrú àwọn kan ni ò kó lò lè jẹ́ ẹrú ọmọ tí ó ka ìdájí ó lè jẹ́ ẹrú ọmọ tí ọ̀ka ìdájí ní ọmọ múlàká ìrẹ̀ síré ní ọmọ múlàká ìrẹ̀ síré torí yóò gbà pé àà ah, ọmọ yẹn ní nǹkan ọmọ yẹn àà ah, Ìlọrin ló ti wá àbá Ìlọrin ni ọmọ kékeré ní báyìí ó ní nǹkan tí yóò máa jẹ́ lóyún ọ̀dà alájẹ́ gbọ́dọ̀ jáde lónìí àbíkó di ọdún mẹ́wàá ó jagun mẹ́wàá àárọ̀ ni mo gbọ́ ọgbọ́dọ̀ jáde ọ̀nà àfẹ́fẹ́ ah, lọ bẹ́ẹ̀ anẹ́mọ́ jáde sẹ́ ọmọ jáde àtẹ́bà ah, jáde ánìdìmọ̀ lúdúdú lónìí o ẹ̀sìn kanu méjèèjì ẹ̀wọ̀n ṣé èèyàn ti dẹrú èèyàn àbí ti dẹrú èèyàn ó dẹrú èèyàn ó ní lè dúpẹ́ fọ́lọ́run tí nǹkan bá ṣe ọgbọ̀n wàláì nǹkan wá ń dára lábáyìí ẹ̀jẹ̀ ń pe àwọn àbá mi ńlọrin ah wàláì kọ́ńtrátì yẹn bọ́ sí ah mo dúpẹ́ fún yín gbúrú eléyìí tí wọ́n bá ti ní tawakkul tí wọ́n bá ti gbára lọ́lọ́run èèyàn gbára lé ntọ́lọ́ wọn bá dá ọlọ́run lèèyàn máa ń gbára lé lèèyàn máa jẹun fún un lèèyàn máa dúpẹ́ fún un. alẹ́ lomi tẹ́tí ẹ̀rí àwọn ará èkó yìí àwọn olówó èkó yìí á á tọ́ àwọn ìlọrin máa hàn wọ́n ní èèmọ̀ á ìlọrin máa hàn wọ́n ní èèmọ̀ wọ́n lè ní tọ́wá kú ní sinipá mú lọ sí yídì ìdìlá mú ọlọ́ ìdìlá mú ọlọ́ akẹjú ẹ̀bẹ̀ fọ́ wà padà wá fúnra rẹ̀ ayọ̀ ọmọ kan ti ọ́ torí tó bá ti wá ń lọ béèlì gbogbo owó nàìjíríà kọ̀ọ̀kan náà ló mú lọ́wọ́ 1000 béèlì kan 500 béèlì kan 200 béèlì kan so sátìrọ arámpọ̀ ẹ̀ ọ wà rọmọ kan nídi igi ó lè wọ́sọ dúdú ó lè wọ́sọ pupa jùsí ẹni ọlọ́run ló gbé owó fún un ó lè ranjú mọ́ ọ̀họ́ o tó bá ti fẹ́ ọjú sí kọ̀ọ̀kan mọ́ tiẹ̀ òun lọ́lọ́ lè dé ọmọ kalẹ̀ o òun ló lọ́mọ ọ̀hún sọ yóò sì mọ́ mú làákà ìtì ẹ̀ṣẹ̀rẹ̀ ẹni tí ò bá ti gbẹ́mi lọ́lọ́run èyí ò nílé dúpẹ́ fọ́lọ́run ẹnìyẹn lọ́mọ dúpẹ́ fún wà má bí kó mi ná ìmẹ̀tí fọ́mìnà wọn ọlọ́lẹ́ ìdẹ̀ra ni wọ́n ṣe fún èmi ni mo ṣe èkéyìí sẹ́ni kankan kọ́lẹ̀ lómi ọmọ ni bàbá mi lọ́run ò ìyá mi ò sùn lọ́rùn ìyá rẹ̀ ló ń gbẹ̀mí lé ní ti ẹ̀yìn ọlọ́run bá ní wa in yamsaskallahu bidurrin fala kashifa lahu tí n bá fìnira kan ipa àfa kankan ọ̀ka ìfajà oúnjálàbí kan ìnira ń bòun náà ìnira ń bòun náà afóúnjálàbí tó ṣe pé èkú ọmọ dúnú létí ah, <laughs> ní ṣe ní wàláì kẹbálẹ̀ ní fílọ̀ kan balẹ̀ àníjọ gbádùn ní ọkè kúté ní aláìjí ìkúté ní so òun sílẹ̀ ní kóòdé yóò sì ní ẹfọ́ kan balẹ̀ sí kankan a ti parí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n wọ́rí ti parí ẹ̀ ọlọ́run tí mo wá fi nira kan ipa ìnìkan kọ̀ọ̀kan ilẹ̀ ọ̀hún èmi nìkan ni mo lè ṣe wọ̀nyí yorùbá kẹbẹ̀ khairin tí má sì lórí ní kọ̀ọ̀kan fala radda li fadlihi kò sí ẹni tó lè dá padà pé kọ́lá yẹn má jẹ́ tiẹ̀ yusibu bihi man yasha'u min ibadihi wa huwa al-ghafuru rahim tí ó ní pẹ́ntí ò bá ní tawakkul ayà yìí ò lè jòkó kó lè jòkó lọ́gbà páwọn ayé ọ̀nà lè jọ bọ́sí fún yàn eré ajá eré eku eré ẹlẹ́dẹ̀ olóde ní ọdá fún yàn ẹni tó bá ní tawakkul kò ní lè ṣe gúrú àwọn kan yìí ọ̀pẹ́ àsọ́nà ah, ní kíní yìí ni kò ní lè sógun ẹni tí bá ń sógun ogun ogun kò sí tàwa kò nínú sẹ̀mí ayé rẹ̀ ni so bákan náà nínú àwọn àǹfààní tí yẹn máa ní sí ẹ bá ní àtàwákùlù ala Allah òun ni pé ẹni yẹn yóò là níbi ọ̀tá ń dètè ọ̀dà tèmi jẹ́ òní di òní di sọ́ra òní di ẹ̀mọ́darí kan sá fẹ̀mí rẹ̀ tọ́lọ́wọ́n ọba eléyìí á rí lára nàbí Ibrahim alayhi salam ṣẹ̀kùn gbà tánà Ibrahim bẹ̀rẹ̀ dáwà gbọ́ alámà ọkọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ kí yá abẹ́tì máa lẹ́ka ta'bud máa la yasma wala yubsir wala yughni anka shay'an bàbá rẹ̀ ní ohjurni maliyan la arjumannak wọ́n mọ̀ yìí pàmítì ilé ọ ní ọkọ̀ gbà tó parí ó tún bẹ̀rẹ̀ aráàlú gbà tó wà mẹ́rin pé ọmọ yìí ti wá balẹ̀ ipò kan tó yẹ pé ìyá ló wá kù ká dáwọ́jọ ká pa báyìí qalu harikuhu wansuru alihatakum in kuntum fa'ilin wọ́n ní ọmọ yìí ẹ jẹ́ ká iná náà ló kù láàfijó wọ́n wá dáná kalẹ̀ wọ́n wá jọ ànábì Ibrahim sí ọlọ́wọ́n ni kulna ya naru kuni bardan àwa la wá sọ fún iná yìí pé kú ní bárọ̀dàn máa tutù máa bá ló fún ibi ló ti takò ọ̀rọ̀ àfáàgbà ara wa bá lọ́rin kan lọ́rẹ̀ kú ó ní òun ka orin abúlọ̀lọ́kọ́ lérè ìjẹ ilá ní tó wà lẹ́kọ̀ọ́ Ibrahimu mulki fi narihi وما بردني إيران إلا بدعوتي عبد القادر آه ó ní Abdulkadir Jelani ó lóun lọ sọ fún náà gbíjọ àtàjọ alẹ́ Ibrahim síná tó yá iná máa tútù so ọlọ́run bá ní kúlnà yàná rukuni àwọn ní tí àwọn ọ̀tá tí tán dìde láti fìyà jẹ anábì Ibrahim wọ́n jù sínú náà ọlọ́run ní kíná ojú àláfíà fún Ibn Abbas radiyallahu anhu onípa anábì sallallahu alaihi wasallam oníkàánà ákìrù kọmùlé Ibrahim ó ní ọ̀rọ̀ tí anábì Ibrahim sọ kẹ́yìn ìgbà tí wọ́n kì tán fẹ́ jù sínú náà òun náà ni hasbunallah hasbiyallah wa ni'mal wọn náà ló sì lè tó mi ní ìmọ̀lùwàkìlì wọn lọ́mọ ya tó ní tító tí ò ní mú nira lọ́wọ́ tí ò ní mú wàhálà lọ́wọ́ ṣùgbọ́n kanáà alimam Bukhari rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ànábì àti arákùnrin kan tó ń pè ní dàìtúù wọn nákùnrin yẹn nìkan tí ó akin alágbára ni wọ́n wá dẹ́ ike ànábì yìí wàhálà tiẹ̀ náà pọ̀ òun nìkan ló yàtọ̀ láàrin àwùjọ yìí fàìlẹ́ ìkẹbì ló lè bá wa mú kọ́pá fàákùbẹ̀lẹ̀ wà máa ń sọ́ọ̀rì mu ọba ń wà ànábì lọ ó gbé idà rẹ̀ lọ́wọ́ àtàkọ́mà ẹ̀lẹ́ rásì ànábì ni wàá dúró sígbèrè òun ànábì sì fún wàá jí ànábì ìgbẹ̀yìn nípa sójú oorun oni man yamna'uka minni o n bí anabi sallallahu alaihi wasallam pé ta ló lè ní kí n má pa ọ́ ta ló lè ní kí n má pa ọ́ bí kí n yọ bọ́ sí yẹn lẹ́sìn kí wọ́n ní ń pa sọ wáyé pé ó ní Jibril alayhi fi sadrihi fa waqa'a fi yadihi fa akhadha an-nabi sallallahu alaihi ń tá anabi sọ fún náà ni pé allah ẹni pé tawakkulu rẹ̀ ó gbẹ̀mí lọ́lọ́run ni sọ pé tán bá yọ̀ bọ́sẹ́lú mi nìsín ọmọ ẹ̀dákùn ẹ̀dákùn ẹ̀dákùn yọmọ wí kò tí ẹ̀ ní rántí pé Allah mo tún ní àpèjúwe kan àbí ọ̀rọ̀ kan tí tó fi wá ọ̀rọ̀ yìí lọ́dà tó ń bẹ náà ó kó lọ sí àdúgbò kan ilé ẹsẹ̀ débẹ̀ ní báyìí ń sọ pé ẹlòmínà lẹ bẹ́ẹ̀ ẹlòmínà tó strong yìí o jọ́tẹ́ ni wọ́n rìpọ́tù kìíní fún ìgbẹ́gbẹ́ ọ̀gbẹ́ àá àá tàwákùlù rẹ̀ yìí ọwà mẹ́rin àwọn olè ka wọn ka mọ́lé wọ́n ti ka mọ́lé wọ́n gbé ìbọn wá ní wọ́n sọ pé sí géètì rẹ wọ́n fọ́s géètì wọ́n rí wọ́n rí sí wọ́n fọ́s lẹ̀kùn wọ́n rí sí wọ́n á táwọn ṣe ní pé bọ́sí lè gbé sílẹ̀ dàmú nù níbi ara bí lẹ́lẹ̀ ilé wíńdò wọn wá ń gbú gbú gbú. musa ń ṣe Allahumma fini shabran Allahumma fini shabran olùyà àtikáyọ̀ musa ń ká olóhùn ọkàn sábàlẹ̀ náà ni wọ́n ní sílẹ̀kùn orin mi ní sílẹ̀kùn fún yín sílẹ̀kùn orin mi ní sílẹ̀kùn ó nígbà tó gbá gbúgbúgbúgbú òun wá ní pé kí ni ẹ ti jìn wọ́n wọn fẹ́ ah, wà ní ẹsẹ̀ ẹdúró ẹdúró ẹjẹ sílẹ̀kùn ni wọ́n sílẹ̀kùn fún wa bàtà wọlé ọ ni ah! àfààní lọlẹ̀ ni oníwà ní one thousand two hundred nínú ilé òun olóhùn ní gbogbo mo ti náwó tán kí ẹ wo ẹwu mi tí kan sílẹ̀ ẹwọ èyí tí ẹwọ ẹkẹyìn lówó lọ́wọ́ lówó lọ́wọ́ ló ń pàdúrú léyìí ẹni ẹwọ ẹ̀rí mi tí ìsáà rẹ̀ mi tí ìgbìyànjú láwọn kásá ń sọ̀rọ̀ burúkú náà kásá ń tún rọ̀ wọn pẹ̀lú ṣe wọ́n sáà ń sáà skáàlù pẹ̀lú ọ̀rọ̀ sáà ní ìpínlẹ̀ àìlè bàbá rẹ̀ wọ́n ni ọ̀rẹ́ náà akọ́lébẹ̀ tó lówó ń tàbáyì ní kẹsàn-án olóhùn wa ní pé wọ́n rí para wọn rọ̀ wọ́n ní ẹ̀sì sùúrù ẹ̀sì sùúrù kí lẹ̀ wá ń kárù wà yìí wọlé ẹmọ lọ́dọ̀ àwọn olówó nígbà ni wọ́n ti wá ti fún mi ọ ìbáṣẹ́ wọn dákọ̀ wà bá mi fún ẹ lọ wọn ní ni ọmọ òwúlẹ̀ wọ́n sì wà sí fún wa sẹ́ ó ní wọn gbà fóònù ọkù tẹlifíṣàn ẹsẹ̀rọ̀ ajáde lọ wọ́n wọ́n pẹ̀lú alhamdulillah pé pọ́jẹ̀ tí kọ́ ya wọlé òkọ́ mi pé tó rántí bá àwọn báyìí pé àwọn oṣù ti rẹ́ o nìkan ẹ̀dá kù tó tí mo fẹ́ lọ ni pé ṣe máa ẹlòmí yóò ti máa gbọ́ jìnnìjìnnì ọ̀rọ̀kọ̀rọ̀ ni ó mọ̀ jáde lẹ́nu rẹ̀ so ó dá kéèyàn ní tawakkul ala Allah bẹ́ẹ̀ sì ni nǹkan yìí kìí lẹ̀ máa yàn níjọ tí ṣòro bá ṣẹlẹ̀ tó bá ti wà nínú ọkàn yẹn ni ni ó ti máa nọ́ọ̀sẹ̀ sínú ẹ̀mí yẹn ni ó fi wá dàgbà tó bá ti wá dàgbà ìjọ tí ba ṣẹlẹ̀ ní tó bá ẹ̀hẹ́ kíní ẹ̀lẹ́ ó fi pàdé rẹ̀ àbẹ́pẹ́ kò sí mbẹ̀ èyí ò lè rí sọ kọ́lẹ̀ ẹ̀wò lásán ẹ̀wò tẹ́lẹ̀ mi ti nǹkan bá jábọ́ rẹ̀ lásán ọ̀gbẹ́ yé iye ni ó wì torí pé iye náà ni ẹni tó ti mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ iye náà ló yẹ mọ̀ sí i sòun náà ni pé nǹkan yìí ẹwọ́n tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni yẹn ṣe yọ idà sí tó ní òun fẹ́ pa ta ló lè là ó ní Allah ànábì ló wọn ọ̀mọ̀ kan tó jẹ́ kí idà yẹn ó sì jábọ́ lọ́wọ́ rẹ̀ ànábì náà wá mú ànábì náà sọ pé ta ló lè là ó lónìí lọ́dọ̀ tèmi náà wọ́n ní ànábì yóò ní wà ànábì ni sọ ànábì wá ní pé yìí pa ọmọ sùlẹ́yìn yẹn ẹnìyẹn padà gba Islam táwọn sọ nípa tawakkul ìgbáralé ọlọ́run ọba àwọn kankan bẹ tó ṣe pé àwọn àdàmàdì tawakkul tó pé ẹ máa rí pé àti ah, ah, tawakkul náà lélẹ́yìí báyìí ìkọjá ah, àlà lélẹ́yìí o kí wọ́n sọ fún yẹn pé ẹ máa ká lọ 40 days ìbá ni kí ní ìfilẹ̀ bára lé ọlọ́run ó tó wọn àwọn ọmọ mi ń kọ́ ọlọ́run olúwa mójútó wọn ẹ̀ká lọ 40 days ẹ̀ká lọ 4 months ọlọ́run ló máa mójútó yàn tẹ́ẹ̀mà bẹ́ẹ̀ ni irú yíò yíò ní tọ́ ìmìnà tawakkal ala Allah gbọ́ ẹfẹ̀mí tẹ́ ọlọ́run irú yẹn kìí ṣe ìfẹ̀mí tẹ́ ọlọ́run abínísìn ìyẹn náà tó máa ń ṣe láàrin tẹwa náà kò tí níṣẹ́ gidi lọ́wọ́ yóò sì bọ̀rọ̀ lè wáyàwó káàkiri iṣẹ́ tó ipé kò tó wọ gẹ́gẹ́ jẹ yóò sì lọ lè kó àdánwò bọ́ ọmọbìnrin olóbìnrin ọpọlọ bẹ́ẹ̀ lẹ́kẹtẹ láàrin àwọn brothers ní ìsìn ó lè wà ní skúù tó ikú wọ́n ń bọ́ òun gan ni wọ́n ń fowó oúnjẹ ránṣẹ́ sí nlé òbí rẹ̀ wá sọ pé káì paríléwé náà wà ní àwọn yóò jẹ́ ní ìmánì àwọn yóò ní ìmánì ìyẹn lè fẹ́ àwọn ọlọ́run ló máa ń tọ́ yẹn ọlọ́run ló ń mójútó yẹn tàwákùlù kọ́ nìyí wọn o mo fi ọlọ́run bá búra ṣé rí ọ̀rọ̀ tí bá fi ń ṣàpèjúwe ní ti ń ṣẹlẹ̀ tí ń rí náà ní ó lè wá ni wọ́n fún service yóò ní lọ yóò mo ti rí sísà tí mo fẹ́ mo ti rí mo náà ní sẹ́dì kẹwàá bá mi kẹwàá fẹ́ fẹ́ sísà iṣẹ́ òlò ìlú lòun gbà tó tó ọ̀gán náà wọ́n ni ẹgbẹ̀rún àrùn àbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó yẹ kí n bí ọ́nì ọ sọ fún mi tó ń gbà ibi tó ti ń ṣẹ́jì rí so yẹn dìpẹ́ lérí sùúrù yẹn òun náà pè ní yẹni kíyàn àtàwákùn lẹ́yìn náà fi ẹ̀sìbà ìgbára lọ́lọ́run kò túmọ̀ sí kíyàn wá ní ṣe kò ní ṣe necessary process tó yẹ kó ṣe tó wá ní ṣe so ń bẹ́nu àwọn kọ́lá ibùn tẹ́ bá ń ka àwọn tíra tàwákùn àwọn oníṣúfì gan àwọn náà ní tàwákùn tí wọn náà wọ́n sì ní tàárí fún wọn lọ́tọ̀ àwọn wọn ma ti tàwákùn wọn ma ti tàárí fún tàwákùn bí náfìlì ẹ̀sìbà wọn ni kò nídìí pé kìnnìkan ni tó bá fẹ́ lọ̀lú èbó tọ́nà bá ní wà délú èbó wà débẹ̀ ó lè mọ́ gùn bàálù lọ tó wà rìn sẹ́ni ọ̀nà àkó ní ìdí máa ronú pé bò ní máa ti gba físà ọlọ́run lè mú ẹ débẹ̀ ara wọn ni àtọ́ àtọ́ ibnu àtọ́ òun ni àtàwọ́kùnrin لا يظهر فيك أن لا يظهر في أن لا يظهر فيك انزعاج إلى الأسباب مع شدة فاقتك إليه ó ní òní kọ́kọ́ má máa dàmú ara rẹ̀ ó ní òní dàmú ara rẹ̀ pẹ̀lú asbab wọ́n fẹ́ lọ Mọ́kà ó ní sọ pé jẹ́ kí n wá owó tí máa fi gba visa tí fi ra tíkẹ́ẹ̀tì ó ní sọ pé ó wà má ní ìdí ọkà máa tá kọ́rí sí Mọ́kà ń tiẹ̀ ma a ṣe dá ti fá kọtíkà ilé ó sì nídìí ẹ̀ tó akígbà táà nídìí ẹ̀ nísìnyí tó yí pé ẹ̀hùn lè gbé ẹ̀sìn rẹ̀ sí ojú ọ̀nà ọmọ góńsò ẹ̀sìn mú gan sábàbù ni so òun ni pé èyàn sì nídìí ẹ̀ wọ́n ní òní òòtí ẹ̀ ní rí fẹ́ fẹ́ yàwó nìsìn ò ní retí pé iṣẹ́ wo ni ń ṣe náà tí wọ́n fi léyìn ọmọ fi jẹun tí àwọn omi náà máa fi jẹ ò ní rò irú ẹni tí bá ń ní báwọn tàwákùlù àwọn súnfí ní sọ òun o irú ọ̀nà máa ń jòkó kalẹ̀ sílé òun náà máa ń kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń lọ lé kéwú nílẹ̀ Yorùbá yìí tàwákùlù tó ń pààrọ̀ náà tawakkal ala arrahmani in kunta ah tó bá nílá káyì sẹ́yàrá sí kàmílẹ̀ àrídá kìí ní àìzùlá ayẹrẹ onímọ̀ jòkónú lè ní báyìí ìsìn rẹ̀ síkí bòlì àwọn ọmọ ọmọ jẹ́ oúnjẹ jẹ́ ẹni kankan mọ́ wá fún mi ni àwọn ọmọ kankan náà ọmọ náà wà ọ̀fẹ́ ìyẹn ṣiṣẹ́ kótórówó ni ìyẹn ṣiṣẹ́ kótórówó tó tí wọ́n ń pè sáwọn èèyàn lẹ́mìnà tàwákùlù àwọn oṣù fi náà tàwákùlù sufi ẹni tẹ́ bá ti rí kọ́lá ọba nírùngbọ̀n tó lẹ́sẹ̀ tó nírùngbọ̀n tí sókò tó rí o tó lẹ́ tó náà bá ti nírùrù rí tàwákùlù ní sufi ni zunnun al-musri ara wọn ní sufi náà ni òun sọ̀rọ̀ tàwákùlù oníwà tariku tadbiri nafs oní kò fi pé mo ní òórùn sí ọkà mọ̀ ní ọlọ́run náà ni ọlọ́run náà ni ó ṣe gbogbo ẹ̀ Imam Ibn Qayyim rahimahullah wọ́n ni wa ajma al-qawm nínú Madarij as-Salikin wọ́n ni wa ajma al-qawm ala anna tawakkul la yunafi al-qiyam bil asbab wọ́n ni gbogbo àwọn kódà tàwákùlù yìí ò lè dá àbíkẹ́yìn òun mú sábàbí fa illa fahuwa battalatun wa tawakkulun fasidun tí a bá ti ń ṣerú eléyìí tó ipò ní nídìí àsìbábì kankan ẹni òun bà jẹ́ èèyàn ni tàwákùlù rọ́ ní bá kí ọ̀kan náà sọ̀rọ̀ sọ bí kò dáa

faqad ta'ana fil iman ẹniyàn tako iman omi kò méjèèjì fatawakkul halun nabi kíyàn ó bára lé ọlọ́run ṣe sí ànábì ni sallallahu alaihi wasallam wal kasbu sunnatihi kíyàn ó tún ṣiṣẹ́ náà ìlànà ẹnu tó bá wá ń ṣiṣẹ́ lórí ìṣesí pé ìṣesí ànábì ní o ní fi súnà lórí pé méjèèjì náà lè yóò kú papọ̀ náà làwọn afá máa ń sọ pé wọ́n ní àwọn Yorùbá máa ń sọ wọ́n ní yá láwù àti yá àyáṣẹ́ tó wá pé yá àyáṣẹ́ tó هوني التوكل حسن وني اكيم بار الله مو دا ولكن ينبغي ان يكتسب امو دا كيم وشي ويعمل كيم وشي حتى يغني نفسه تيو في ريبيز رورار لورو وعياله تورا مارا لير لورو ولا يترك العمل يقولوا في سكالو أحمد عبد الله يعني abdullahi ọmọ imam ahmed oníṣó ilẹ̀ abi oníwà bí bàbá mi jọ kan wà ní ṣáàìdún èmi náà sí wà níbẹ̀ alkaumila ya imalun àwọn kan mẹ́wọ́n ṣiṣẹ́ ọ̀yàkòlú náà ní mutawakilú wọn ni agbára lọ́lọ́run ni àwọn afẹ́mi wa sọ́dọ̀ ọlọ́run àwọn ìṣiṣẹ́ tiwa mama ahmed ní awullahi mọ́pútẹ̀lẹ̀ ọ̀yọ́n ó ń bí díà ni ìsìn ní tí ìṣiṣẹ́ ìní tí ìparí léwe ọlọ́wọ́n bọ́ wa ọlọ́wọ́n máa mú tó wa tí bàbá rí ìsọpọ̀ òun ni wọ́n máa tọ́jú ẹ̀ ń tọ̀ wọn rìn nílànà bídíà ìṣesí àwọn bídíà ní í ṣe wà kádà ó bọ́mọ lọ́mọ mo fẹ́ sọ̀rọ̀ kọ́lẹ̀ kan ọ wà ní ẹnìyẹn wà ní three hundred level lọ́ba gbalẹ̀ obìnrin lọ ó ló wọ́n fẹ́ àwọn òbí wa sọ pé àsìkò oníbẹ̀ ni hmm. ọlọ́run wọn mú tó ní nìkan ti sùúrù nírọ̀wọ̀ àmọ́ ti já sákìlú ní sákìlú ní sínà yìí ó bá sọ fáwọn òbílẹ̀ náà lé wọ́n ìsà ákìdì ákìdì wà wọ́n sì ń gbé ogun tọ́kùnrin máa ń ṣe náà sí lẹ́yìn oṣù mẹ́ta ló bá ní èrò pé ipá mi lè ká ọmọ abẹ́rẹ́ tí bá sọ fún ọ náà ò sì gbọ́ sòun náà ni pé kìí ṣe pé bóyá kí gbogbo okun ó kọ́lé yọ́gbọ̀dọ̀ ní fúláàtì náà ó nítorí fẹ́ ọ kọ́ wà pé rúùmù kan náà ni àwọn ti ní sábàbí kan ní ma máa lè jẹ ní o lọ́nà jíjẹ ọdún náà mú wa lọ fẹ́ fẹ́ yàwó ó ní kí aláàbí yásùlù bí al-matlub tí ma fi rí nǹkan tí yẹn bá ń wá gan wọ̀yàndá fi bí al-maqru in tẹ́ ọlọ́wọ̀n ọ̀fẹ́ mi ọ̀fẹ́ ọlọ́wọ̀n lè jìnà síyàn wọ́n ni walakin tamami tawakkul a máa ti ń jẹ́ pé èèyàn gbára lọ́lọ́run tó pé adamu rukun ila al-asbab kọ́mọ̀ ọbọ̀ sí àá alówó ń bẹ̀ ìlọpọ̀lọ̀ ń jọpọ̀ sí so àìmọ́ ìgbà tó wà lówó lápòjú ọlá mo fẹ́ travel house ẹbá wọn visa wọn wà wá tí sàní ọmọ ẹbẹ̀ lọ́run tí sábà bá wà náà yóò tún bẹ̀ lọ́run bá sí irú ìyẹn ẹ̀hẹ́n òní jẹ́ tàwákùl tó pé fayakúnù hàlù qalbihi qiyamuhu billahi ilariha ọlọ́run yẹn lèyàn wà dúó tì kìí ṣe pé sábàbí yẹn lèyàn ó gbọ́kàn tẹ̀ wà hàlù badanihi kìyàmù bí ha àmọ́ ara rẹ̀ ó fi wá a ó fi wá sábàbí ẹ̀mí rẹ̀ ó wà fi dó ti ọlọ́run ọba ó fi wà pẹ̀lú bá bá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ Isa salam wọ́n ni ọlọ́run bá ń ike إليك بجزء النخلة تساقط عليك رطبا جنيا ìgbà tí ó di pé ọmọ tó fẹ́ bí tó ń mú Mariam wọ́n wá dé ìdíra kùntì làbídò kan ibi wá ń pa ọlọ́wọ́n sọ pé hazi mi làbídò kùntì làbídò yìí mi mi ọwá mi jìgìjìgìjì ìgbà tó mi وأن تساقط عليك رطبا جنيا أولي أو لابد يوم جابوا فولات به الإمام القرطبي رحمه الله أولي رأي وأن استدل بعض الناس من هذه الآية على أن رزقه وإن كان محتوما فإن الله تعالى قد وكل ابن آدم إلى سعي ما فيه وأن àwọn àfáà mi sọ pé àyà yìí ibi arzikì tọ́lọ̀ ti kọ́ fún kálukú wa ó ti kọ́ ó ti wà lóòótọ́ àmọ́ mi ènìyàn ó ní bùkátà sí kó ṣiṣẹ́ kó fi lọ lè mú arzikì rẹ̀ torí pọ́lọ́ wọn bá pa Mariam láti pé hazi ilẹ̀ ike bèjìzì ẹ̀nà ilẹ̀ ti mí mìíràn kó mí kí ni làbínú yìí mí ó sì mí náà ni làbínú bá ń jábọ̀ fún mi so bákan náà nínú àwọn tí wọ́n máa ń tara wọn jẹ níbi tàwákùl òun náà ni pé àwọn onísúfí ẹni pé wọn ni wọ́n pariwo tàwákùl yìí nìsín tàwákùl náà tí wọ́n ń pè kọ̀ bá mú wọn wọ́n ní ọlọ́ọ̀nì kan náà ni kò má ṣe ọgbọ̀rọ̀ iṣẹ́ jù kúnlé irú ẹ̀ náà mẹ́rọ àwọn èèyàn wọn ni ó kéwú tó tó ń ṣẹ́gi aláwọ̀ díẹ̀ akéwú ṣiṣẹ́ ìyẹn ìṣiṣẹ́ tẹ̀ bá ti kéwú wọn kéwú gan iṣẹ́ ní fún rẹ̀ jòkótì so irú wọn lẹ́mọ̀ wá rí wọn wọ́n wà ní àwọn eré kíní kan wọ́n mọ̀ jókì wọ́n ìsìlóhùn ní ṣiṣẹ́ so àwọn onísúfì àwọn náà ń pariwo bẹ́ẹ̀ ìpẹ́ bára lọ́lọ́run kọ́dọ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó pé tẹ́ bá ń gbẹ́mọ̀ rúpọ̀rọ̀ gidi ni wọ́n ni látàṣkó wà nílẹ̀ ghairi rabbika shiddatan wọ́n ni má kìlọ̀ lébẹ́lùmí ìṣòro tó bá bá ọ wọ́n lọ lè ké bá huwa al-alim ó ní ọlọ́run ló nímà wa ghayruhu la ya'lam ẹlòmí ò nímà ó ní wa idha shaqawta ila al-ibad ka'annama tashku ar-rahima illa alladhi la yarham tó bá lọ lè kí báwọn èèyàn bí ẹni pé ọkàn lọ lè ń fẹjọ́ aláàánú sun ọ̀dájú ni igbó ọ̀dájú lọ́mí ìyàn ọ̀lá orin tí ń ká inú orin àwọn kàdìríyà ni tí ń bẹnu díwánù díwánu wọn tí wọ́n ká wọ́n máa fi Allah Allah wọn látẹ́ṣùkú wọn náà lẹ́gbẹ́ rọ́bíkà ẹni tó bá mọ́ kí ó gbẹnu rẹ̀ wọ́n dùn pé ah ojú ọ̀nà gidi láwà yìí àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló tún máa rí nínú dìsín tìrà náà ìwà àwọn náà ní apọ̀lọ́n pé máa gbójúlé yàn ọlọ́run ní kọ́ máa pè àwọn náà tó wá ní wáyìí dáṣà wọ́n ní ìndọ́ka àìṣà ni wọ́n ní wọ̀yá máa ń gọ̀dá fi ṣídà tí wọ́n kààbẹ̀ tí wọ́n tí bà ní jẹ́ kan bá fọ́ tí ṣòro jẹ́rẹ̀ sí ọ ni mo fẹ́ràn wọ́n tí mo fẹ́ràn ìkọ́dù ilé máa òrìdù ní tí ń fẹ́ bá mi ṣe fa ń tàmẹ̀lẹ́ rí fìlúwárá ọ̀wọ̀sílẹ̀ wọn ni mo gbára lé wọn ni mo ń tẹ̀lá káṣọ so ẹ̀rí pé tàwọ̀ṣídì yìí tàwákùl àwọn náà ń pípè sí wọ́n ìtò takò lẹ́ṣẹ̀kẹsẹ̀ náà so náà ni pé kí yóò fi lè mà pípé tí wọ́n bá ń gbọ́ ìmítún sọ ni wọ́n ní ndọ́ka aishuka marratan fi zamani wọ́n zilbi sáhẹ̀tìlá àrífin rabbani tí ìṣòro kan bá bá ọ má sálọ bí kankan lè bàbá ìdán ọmọ wa ẹni ọlọ́run náà dìbì ìyá ti rẹ̀ ìkẹfẹ́ sọ̀rọ̀ àti pé gbogbo tó bá ti wà gan pé yọ́yọ́ sí ọ yaqdi laka al-hajatu da'ima al-azmani bùkátà rẹ̀ yọ́ mọ̀ bí yà rẹ̀ fún gbogbo gbà ní àwọn ló tawakkul ala Allah so náà ni pé mùsùlùmí tàbá fẹ́ ní tawakkul ká ní gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ó ṣe ní ká ní tó bá rẹ èèyàn tó bá rẹ ọmọ tẹ bá rẹ ọmọ ẹlẹ́ha míì tẹ bá rí bí ó ṣe máa ṣe pé áá ah, ah, àárẹ̀ lásán tọ̀ tọ́kọ̀ bá kú ń kọ́kílọ̀ sí báyìí pé àárẹ̀ eh, eh, eh, àbú farabalẹ̀ ha kí ló dé sọ́nà kí ni wà lẹ́ báyìí tó sẹ́jú tẹ́ ń pariwo ohun ó ti ní tẹ́mẹ̀rẹ̀ ọ̀rùn lórí ṣìírísìírísìírísì sí ààrẹ lọ wá di kú fún ìyàní àbí tí ìyànbá ti wá kú sáyé wá ti tán ni tó náà ni pé ìyàn gbọdọ̀ gbé ẹ̀mí yàn tẹ ọlọ́run ọba tó yàn ó lóògùn àmọ́ gbà pé ọlọ́run ọba ni ó mú oògùn ṣiṣẹ́ oògùn ìwòsàn ní sọ́ o tọ́ rọ́yọ̀ yorùbá a máa dára lọ́wọ́ lẹ́sẹ̀ ní ẹ̀lẹ́sẹ̀ gbọ́ báyìí lẹ́gbọ́ báyìí àwọn oúnjẹ lọ́nà wọ́n lè yọ lóògùn ẹ̀tìrí oògùn ó lo oògùn sí àìsàn tí bá ń ṣe yàn erí ń fọ́ erí ń fọ́ tẹ́ẹ̀lì kọ́lá ìlọrin ẹni bá ń tó bá bẹ́lómi lọ lé pé jẹ́ lọ lè rí lágbàjá ọ̀gbẹ̀ aláyà tí mo tẹ́ ń fara pamọ́ sí wọ́n kàn tẹ̀yìn wọ́n tẹ̀yìn wọ́n parí lọ́jọ́ ìpé àwọn ilé ìfẹ́ tẹ́ ń fara pamọ́ sí ti wọn náà ni gbọ́ bá tó ní mo fẹ́ rí lágbàjá ẹ̀yàrá pàdé níta kẹjọ sọ̀rọ̀ ní alágbàjá mo ti fẹ́ rí ti pé ẹ̀sùn kaba ẹ̀sùn kaba mọ́ wà lọlé o mọ́ wà lọlé tó bá ìsìn wà lọlé kò ní irun nìkan dùn so òun ni pé tíyàn bá lo oògùn ó lóògùn ọ wà sọpọ̀ ọlọ́run á ọlọ́run ni ó wà mú àlàáfíà wá ìyẹn ó lọ sọ́dọ̀ dókítọ̀ ìyẹn ó mọ̀ pé dókítọ̀ kọ́ ni ó fún yàn lálàáfíà ọlọ́run ọba ni ó fún yàn lálàáfíà yóò di alárìsìkì ọlọ́run ọba ni ó lè di alárìsìkì so tí ń jẹ́ àtàwọ́kọ̀lọ́ àlọ́mọ́ àlẹ́lẹ́yìn kọ́lọ́kọ́ mọ́ṣáṣà ló fún wa ní ẹni tí tí ó dà gẹ́gẹ́ bí i tí Umar radiyallahu anhu tó gbọ́lá tó dàn Nabi sallallahu alayhi wa sallam ó ní law tawakkaltum ala Allah haqqa tawakkuli tó wáyé pé ẹ bá gbára lọ́lọ́run lódodo tí ń jẹ́ tawakkulu ó ní la razaqakum aw riwaya min la ruziqtum á sáré sì kí fún yín kama yarzuqu at-tayr gẹ́gẹ́ bí ọlọ́run ṣe máa ń sáré sì kí fún ẹyẹ tẹ́gọ̀ọ́dún khimasan tẹ́yẹ ó kìmáṣán lẹ́ntẹ́ bí ọpa àwọn Yorùbá náà tó ní ẹyẹ ò nísàsùn ẹyẹ sì ń jẹ ẹyẹ mọ̀ àmọ́kílẹ̀ yóò ṣe ẹyẹ ó fò jáde lọ ẹyẹ ó fò jáde iṣẹ́ lọ ọlọ́mọba ni tẹ́gọ́dù kìmáṣán yóò lọ yóò jí lẹ́ntẹ́ bí ń pa wàtẹ̀rú ṣùgbìtọ̀nà gbà ni kọ́lọ́mọ́ṣà ṣíwálẹ́nu tí yóò gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fẹ́ torí àwọn ẹni wọ̀nyí ara tí ó mọ ìmọ̀ ní pé ni kéèyàn jẹ́ ní títà ọkùnrin rẹ̀ jòkó títà ọkùnrin yẹn bá ti ń mì ìmọ̀ níyàn mì kúrò wọn kó ṣàánú wa mẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله